nǹkan tá a máa ṣe tá a máa ṣe fún yín ni pé tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá ẹ jẹ́ kó ti next year ọdún tó ń bọ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì kọ́ni tẹ́fẹ́ rẹ̀ máa wá lọ́dún tó ń bọ̀ yẹn náà rẹ̀ fún ni ọdún mẹ́wàá sísìn àgùdọ̀ gbọ́jà ẹ̀gùdọ̀ bá wa jà àwọn ẹ̀yin mùsùlùmí àtàwọn àgbègbè ẹ̀ní bá wa jà wọ́n ṣàka àwọn òfin wọ̀nyẹn sílẹ̀ fẹ́lẹ̀ mọ́mọ́ one thousand four hundred ní kọ̀mọ́nyàn tó tẹ̀lé wọ́n dẹ̀ sáyẹn òfin yẹn pé àwọn gbà bẹ́ẹ̀ àmọ́ náà padà dá òfin yẹn rú ní súwúrọ́tù táwùbà that is the meaning of bàrà bàrà ẹ̀rẹ́ bàrà ló bẹ̀rẹ̀ ọlọ́run padà dá òfin yẹn rú anábì grant yẹn ó gba gbogbo ọ̀rọ̀ yẹn wọlé pé a máa padà wá next year kódà wọ́n ní next year tẹ́lẹ̀ padà wá yẹn ọjọ́ mẹ́ta la máa fún mi tẹ́lẹ̀ fi ṣe orí nǹkan tó fẹ́ ṣe. wọ́n wá padà wọ́n wá ń lọ padà sí Mẹ̀dínà láì tàwa láì ṣe múra láì ṣe ọmọ àwọn tó kù bó ṣe wọ́n díjà àwọn àfa àwọn ènìyàn ọlọ́run wọ́n wá ń sọ fún wa pé ah, ah, ṣèbí prọfẹ̀tì lòun lánàá alákọ̀ọ́lá yìí aláìwò ṣẹlá yìí ọlọ́run wá dáhùn verse one wọn ìka nínú àlùbáàmù ní very strict ọlọ́run wá dáhùn pé làkọ́dí sọ̀dáka láhùn rọ̀súnlẹ̀ òwúyá mi ní hákì látẹ́jú olú iná lè mọ̀síjídà lè ara ní insha allah aminin mu'allikina rusakum wa mubasirina la ta'afu fa'allima ma lam ta'lam faj'ala duni zalikan fati àkọ̀ríbà ọlọ́ni mo ṣe rí lójú àlá yẹn sọdọ́kẹ́ lọ́rọ̀ fún lọ́rú yẹ́bílẹ̀ ágbì bó ṣe kàn fáwọn ẹ̀yẹn bó ṣe lọ bó ṣe ṣe yẹn náà ló ṣe rí o látẹ́jú òlú mẹ́rin màsíjídà làárá o máa wọ mọ́sálásí yẹn o o máa wọ àrámù yẹn o o máa lọ ṣe umura yẹn o máa lọ pàfọ́ọ̀mù rẹ̀ látẹ́jú òlú mẹ́rin màsíjídà làárá mi insha Allah amini bóyá bàbá lọ hámìnì wàá wọ bẹ̀ pẹ̀lú safety ní I want.